àtàmáṣe ìsámánú. gbogbo àlámọ̀rí tó ń bẹ lábẹ́ sánmọ̀ pápásá ló ní àsìkò tí kálukú ó lò. lèlè wá ní dáàtì wákìtún. fún òbí tó bímọ. fún ìbí ìbí lọ ìbí ní wákàtí tiẹ̀. fún ìbí ó ní wákàtí tiẹ̀. wàlẹ̀lẹ̀ máa ti wákìtún. àsìkò téèyàn ó kú ó ní wákàtí. àkọọ́lẹ̀ ti wà ọjọ́ tá a wáyé ọjọ́ tá a kú láyé ó ní wákàtí o gbogbo nǹkan ló ní wákàtí lèlè ń nǹkan ó ní wákàtí wàlẹ̀ istik sọ́ọ̀lù mọ̀gìrúùsì wákìtún kákéré ohun tá a gbìn. ọlásìkò lèlè ẹkún taari yẹn ó lásìkò kò ní máa lọ gbére. bákòókò ẹkún rẹ ọba tí ètò ò lè sún gbogbo nǹkan lọ́lọ́run fàkókò sí. wàlẹ̀ dọ́ọ̀ṣìkì wákìtún. ẹ̀rín gan-an lásìkò. bákòókò ẹ̀rín rẹ ọba tí ètò òun ò lè bá wọn rìn. ọlákòókò ni ọba ṣe sùúrù àwọn tí ń rẹ́nu lónìí máa bá wọn dúpẹ́ ni ṣùgbọ́n ẹni tí ń rẹ́rìn lónìí kọ́ má fẹ́ tí ń sunkún ṣe yẹ̀yẹ́ o sáwọn náà ti ra lẹ́nẹ́. lásìkò òun náà ti lọ. wàlẹ́sìyámi wàkìtún. àwẹ̀ gbígbà ó lásìkò tiẹ̀. wàlẹ́ ìfitọ́rì wàkìtún. ìtúnu tá a mọ̀ sọ́dún ó lásìkò. wàlẹ́ sọ́láàtì wàkìtún. ìrun lásìkò irun náà lákòókò tiẹ̀ tá ń sọ fún ọyẹ pé kò sákòókò àìmàsìkò ló ń dààmú ẹ̀dá àkókò rẹ tó mọ̀ ni mo fẹ́ júwe fún irun lákòókò tiẹ̀ o èyí ò lè dìde nísìnyí pé yes mo sẹ̀yẹ̀ wá jẹ́ báyìí mo fẹ́ kásùbà àṣùbà ti kọjá wọ́n ju alókùn báwọn fi sóra tẹ̀ nìsa kuranfɔ ayɛ wọn kò tiri ní parí rẹ̀ lọ́lọ́run ní inna salata kanat ala al-mu'minina kitaban mawqutan. a'udhu billahi minash shaytanir rajim inna salata kanat ala al-mu'minina kitaban mawqutan. ohun tó fi mọ̀ ẹ́ pé gbogbo nǹkan lákòókò nù ní irun tá a fi ń jọ́sìn fọlọ́run náà lákòókò tiẹ̀ ọlọ́run ní irun kíkí tó ní àkókò jẹ́ ọ̀ràn ẹ̀yẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ó lákòókò gbogbo nǹkan lọ lákòókò ọmọ ni ó yẹ kó ọmọ àkókò ni wọ́n wá wọ́n mọ̀ ọ́n àkókò àti làárẹ̀ bọ́ba dààmú ó sì sùúrù àwọn kan pọ́kè lọ́wọ́ báyìí ọkọ̀ gbésí ayé wọn ń pọ́nkè lọ́wọ́ ẹni ọba mọ mọ́tò wà dáadáa bí léèrè bọ́kọ̀ bá ń pọ́nkè lọ́wọ́ tó pé jan fáìfù ní ń bábọ̀ tó fi dókè ti ń pọ́nkè lọ́wọ́ bọ́bájọ́ tomátíìkì fún rẹ̀ ní ọ̀yọ́ rẹ̀ kò ní fáìfù tí ó gbé fọ̀ yọjà wálẹ̀ bó sì jẹ́ manuel ló ń wà ní fúnra ẹ lọ́yọ́ kó mẹ́ẹ̀ ó gbé kún fọ́ ó gbé sí tirì. bọ́ ọ ṣe ń náà lọ yóò tún kó ntírì yọ̀bọ̀ tù ó ń náà lọ yóò kó tù yọ̀bọ̀ wàn. àbá òun lọ ni ó kàn ní lọ́wọ́ fi pọ́n lọ wọn yìí yọ àmọ́ o ẹni tí ti ń fi ọ̀nà márùn-ún rí ṣe yóò wá dọ́nà kan ṣoṣo tí ó máa jíjẹ tí lóye wákàtí tòun nù ni yóò rò pàjẹ́ ní ọ̀nà ẹyọ kan títún fi ń gbà jẹ ni yóò tún dí látara bí tí gbé ń sáré kí tí ń wá bílẹ̀kùn mẹ́rin tó tì ó ṣe sí. mọ bàbá ti dọ́dọ̀ àwọn àgbàlagbà ẹgbẹ́ káì ọkọ̀ ayé rẹ̀ ń pọ́nkè lọ́wọ́ ni ohun tó ní lónìí ọ̀yá máa tẹ̀ tọ́tù yẹn ni wọ́n máa tẹ̀ tọ́tù tí wọ́n náà máa tẹ̀ ní pé wọ́n máa kó kó lọ́hùn tẹ́ramọ́ tẹ́ramọ́ kọ́ lọ́hùn lákòókò yẹn nì èyí jáwọ́ kìí sàkókò tó wá rí kó nira lọ́wọ́ afásàlátù lẹ̀ tiẹ̀ bọ̀ nù o wọ́n gẹ̀ tiẹ̀ tán yẹn yẹn nù. àkókò tó nira lọ́wọ́ afi ìrún lẹ̀ lórí ipò kí mọ́ a káì wọ́n ṣe sọ̀fí ọ̀rẹ́ wọ́n sì gẹ̀ tiẹ̀ wọ́n mọ iye wọn rẹ nù o. ìyẹn fọlọ́hún lẹ̀ ọ́ tẹ tọ́tù ni bókè yẹn bá sì ṣe wù kọ́ ga tó orí ó kan nìyẹn lọ́wọ́ ọwọ adúlójú kan tẹnyẹnyẹ ọwọ a máa pè ọlọ́wọ́n ọba àdá bọba wa ra wọn àfa àwọn tó wọn mú kinní kan dání bíi ṣọ́ọ̀kì wọn máa bọ kéwú túbà sí àdúrà tó ń bá ń ṣe wọn máa ṣọ́ọ̀kì ẹ pé ah má jọ padà ẹ̀yìn Ọlọ́run má jọ padà ẹ̀yìn Ọlọ́run ẹni tí ń wa mọ́tò kọ́ ni ó tún mú ṣọ́ọ̀kì tí wọ́n máa fi ṣọ́ọ̀kì àwọn kan ni ó mú yẹn dání bọba rọkọ̀ tó di ẹrù ńláńlá tí ń pọ́nkì lọ́wọ́ àwọn kan ní wọn kún lọ́wọ́ gègé gbangba tó tóbi ọmọ àfisọ́ kẹ̀ títí tí ó fi gùn kẹta ẹrù tí ń bẹ nú ọkọ̀ gbèsè ayé rẹ̀ wúwo má dání kan ni o bó ṣe ń bẹ ọlọ́run ló jẹ́ káwọn yẹn máa bọ̀ bẹ́ẹ̀ àṣírí ti ń sọ fún un. bọ́lá bá fi ní orí òkè kan tán tí wọ́n ní ẹgbẹ́ òkè kò sí ohun tó kùn ju kọ́ ọmọ jábírì ń sọ. wọ́n náà máa wọ pé àkókò tá a tiẹ̀ wá tẹ́tọ́ tù mọ́ gan ọkọ̀ sí à ń lọ fi <laughs> tọ́tù lọ́ọ́ gbọ́dọ̀ tẹ̀ mọ́ ni ọtún ni gbọ́dọ̀ máa tẹ̀ bàbá ń ọlọ́run ní kó ìdíwọ̀n lẹ́hà òdiwọ̀n ràmà ọ bẹ̀rẹ̀ sí pé ràmà náà lọ gbèsè ayé bá ramọ́nù ọlọ́run tó ń pè yẹn ni òun ni bíréèkì tó ń tẹ̀ o ọkọ̀ kan ní máa lọ fèrèfé kẹ́ni tí ń wà kẹsẹ̀ rẹ̀ máa wà níbi bíréèkì kọ́ wáyé kó wọ́n sọ̀kalẹ̀ ayọ̀ irú wọn lọ kólapsì ìgbésí ayé rẹ̀ ní kólapsì gbọ́ mi yé ìgbà wo ló ní àdúrà báyìí kò sí gbígbá ń da ó nílò àdúrà tọ́ba kù díẹ̀ kàtó. ó tún nílé àdúrà ńgbà wo la fẹ́ fọlọ́hún lẹ̀ tó ìkó wò sí jẹ́ ó o fẹ́ kọ́ pé gbogbo nǹkan lọ́lọ́run koko sí bàbá wa tẹ̀lé mi mo fẹ́ sọ ó kọ àkókò fún ẹ kí n tó wọlé ọ̀rọ̀ tí ń lọ bọ́lọ́run bá ní kákòókò tó bẹ́ẹ̀ wákàtí mélòó wákàtí gbígbàdúrà rẹ dà nínú ọjọ nígbà tó o mọ gbogbo nǹkan tí wákàtí ń jẹ́ lọ́mọ tiẹ̀ je bẹ̀ fi ìmọ̀ díẹ̀ mọ̀ ẹ́ asmaul awqat lailu wa sahat eléyìí ni àwọn kọ wákàtí ó tí wákàtí ni o tún kọ wákàtí. mọ́ lónìí orúkọ tí wákàtí ń jẹ́ àti déédé aago rẹ̀ wákàtí wákàtí àkọ́kọ́ tá a kọ́kọ́ máa lò ní ọjọ́ má gbàgbé yé pé òru là á kọ́kọ́ máa lò ká tó lo ọjọ́ o. gbogbo wákàtí tá à ń sì ń lò lóru àtọjọ́ ọjọ́ mẹ́rìnlélógún wákàtí mẹ́rìnlélógún yẹn ni mo fẹ́ fún ọ lóko rẹ̀ ká tó wá máa wọnú tiẹ̀ dà ń bẹ̀ mọ wákàtí kọ́lẹ̀ kó lè sàǹfààní fún ẹ wákàtí àkọ́kọ́ òun wọ́n ń pè ní wákàtú sáfàkì ó oh, wákàtú sáfàkì. òun laago méje sí mẹ́jọ alẹ́ ọmọ ìyá tá a bá ti kí mọ́gíríbì tán nínú Islam lẹ́yìn mọ́gíríbì a ti bọ́ sí ọjọ́ kejì o èyí ni wọ́n fẹ́ kó yí ọ yí pé ọmọ tó bá bí lẹ́yìn mọ́gíríbì ti di ọmọ ọjọ́ kejì wọn ò gbé kalẹ̀ dáadáa ní ìjà wọn fi gbé wá ní ní òjò wọn tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn ọ̀làlàyé nú. tó bá jẹ́ ti ìjìríyà kàlẹ́ndà èyí tá a mọ̀ sí lunar calendar táago méje alẹ́ bá ti lù àti bọ́sọ́jọ́ kejì tó jẹ́ Gregorian calendar táago méjìlá alẹ́ bá ti lù labọ́sọ́jọ́ kejì tiẹ̀ ti sola kàlẹ́ndà òun ni aago méjìlá òru bọ́ba ti lù gẹ́gẹ́ abọ́sọ́jọ́ kejì nù sumati ìsìlámù táwọn ìjìlá rẹ̀ ohun tó bá ti mú kákímọ́gírìbì tán àti bọ́sọ́jọ́ kejì wọ́n á ní lọ́dọ̀ wa wákàtí àkọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ ọjọ́ seven to eight ni mo tó ṣe dédé ẹ̀ lọ́dọ̀ wa ni Suratul Inshikak níbi ọlọ́run ti lo safak Quran 84 ayah sixteen ó ní fọlá bisafak. wàlá òkèsì mo bẹ ṣáfàkì. ẹ mo fi ìbẹ̀rẹ̀ ọjọ́ àwọn ohun pápá nígbà tí ilẹ̀ bá ti di ohun tó kò lásì tó dé kò nírọ̀lẹ́ tó dà sálẹ̀. wàlá ẹni wa máa wá sápọ̀. ọlọ́run ń fi bóra ẹ̀rí àkọ́kọ́ ni àwọn Yorùbá ń pe àkókò yẹn ní àṣálẹ́. wákàtí kejì orúkọ rẹ̀ ni wọ́n ń pè ní wákàtú gasaki wákàtú lẹ gasak òun gangan ni wọ́n ń pè ní alẹ́ nílẹ̀ yorùbá aago mẹ́jọ sí mẹ́sàn-án alẹ́ àti bọ́sálẹ́ àti kò lásàálẹ́ àti kò lọ́sàn-án tó dalẹ́ àti bọ́sálẹ́ gangan báwo ẹ̀rí ẹ̀bẹ́nu Suratul Falaq Quran one thirty aya three ọlọ́run ní wá mi ń dárí gáàsì kín ìdá wákàbà ọwọ́ alẹ́ yẹn ni ọlọ́run láburúkú ń bẹ̀ kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti di ọwọ́ alẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ jalè àkókò yẹn wọ́n máa sọ́nà kí. wákàtí kẹta òun ni wọ́n pè ní torí ọjọ́ tó ti lọ aago mẹ́sàn sí mẹ́wàá nìyẹn. nígbà wọn bá yọ fún ọ tí wọn ní tó ló fi sasẹ yìí ọsẹ máa wá kí àní ọkọ alẹ́ lòun náà wákàtí méjìlá fi lo alẹ́ nílò yorùbá. òun gan ni huwa waqtul isha wákàtí àkókò ìkírun ìṣá yìí náà nù. nítorí àkínlẹ̀ lọ́pọ̀ ń bí. wákàtí kẹrin nínú ọjọ́ tí wọ́n bá ní wákàtí kẹrin ni kò ṣe nǹkan nínú ọjọ́ wọ́n ń pe orúkọ rẹ̀ ní wákàtò sódífàtì wákàtò sódífàtì òun jẹ́ ten to eleven pm ten to eleven pm asúlẹ̀mà òkùnkùn ti ń bo ojú ọjọ́ pátápátá báwọn. wákàtí karùn-ún òní wọ́pútù fahamati òun laago mọ́kànlá sí méjìlá èèyàn wọn ń pè lóru eleven to twelve a.m. àti bọ́sọ̀rọ̀ o. sàwádìí hùwà sùlẹ̀mátù nínú òkùnkùn dúdú nù. wákàtí tẹ́lẹ̀ kẹfà òun ń pè ní wákàtú sólẹ́tù wákàtú sólẹ́tù òun yóò bá ń pè lọ́gànjọ́ òru a ti bẹ̀rẹ̀ ọ̀gànjọ́ òru látàgò méjìlá sáàgò kan twelve to one a.m òun náà là ń pè ní sawalu sulemati tá à ń pè ní mutasidi láìlì àárín òdu la wà báwọn o. ó ti dọ̀gànjọ́ òru bí wọ́n bá ní ìdá méjì òru ìdá kan parí ní wàá tó sólátì bí wọ́n bá dọ̀ òru méjì ìdá kan òpin ìdá kan ni pàdé nínú sóràtò Hud àyà kọkànlá asóràtò Hud Quran eleven àyà one fourteen níbi ọlọ́run gbé dáàkọ solifai wọ́n ní wà á kí ni sọlá tan tọ́ka fìyí náà ha. ọ̀gànjọ́ òru nù ní àkókò táwọn kan náà ń jínú tí wọ́n ń lọ pàdé wọn náà sì ń jí lákòókò ní ọlọ́pàdé ọba tíjọ́ lọ́hùn rẹ̀ wákàtí kẹjọ wákàtí búrọ̀ tì wákàtí búrọ̀ òun ni two to three èyí ni làwọn Yorùbá ń pè ní àjì àjì láti wà wọn o a tún ti kú òru o wà láàjì o. tare hasidi isa hasada àkókò tí wọ́n wà ń pàdé tí wọ́n máa ṣe lára àwọn tọ́ra mọ́tò. àkókò wàmí ń sáré nẹfàásá tẹfẹlẹ kókọ dìnnú o ṣáhàrì àkókò táwọn òpin dẹ́n máa dín agbára wò láàrin three to four báwọn ẹlẹ́yẹ bá parí ìpàdé tán ẹni tí wọ́n bá fẹjọ́ rẹ̀ sùn tí wọ́n fẹ́ dá sẹ̀ríyà fún ó gbé fáwọn oṣó. lọ́lọ́run ní wàmí nzáre nàbàzá ti fi lè kọ́dì ẹbí mi ọlọ́run nípa burú àwọn tí wọ́n máa ta kókó káyọ̀ pé bí wọ́n ti ń ta kókó lọ́hùn-ún kókó ẹsẹ̀ rẹ̀ là ń ta o ẹsẹ̀ ni ó sì sùn nílé dàgbé mọ́. ṣàkíyèsí o wákàtí kẹsàn-án ni nínú òru three to four wákàtí kẹwàá wọ́n pè ní wàtò sáhà three to four a.m. wákàtí kẹwàá oní wàtò lè fàjìrì. àdìlòhún náà tòmọ́ wákàtí tí ẹlẹ́ẹ̀kẹwàá àti kò láàjì abọ́ sí àfẹ̀júmọ́ aago mẹ́rin sí márùn-ún nìyẹn àkókò àlèfájà rínú sóràtàlẹ̀ kọ́dìrì kura ninety seven aya five ọlọ́run ní sàlámù híyá ata mọ́tìláhì ní fàjìrì fàjìrì tí ń wínú àwọn mọ̀lẹ́kà yẹn máa sọ kalẹ̀ ní àkókò Lailatul Qadri títí tàlẹ́ fàjàrí ó fi tó yẹn ni pé títí tó fi di aago márùn-ún ìdájí torí four to five ní fàjàrí wákàtí kọkànlá wọn ni wákàtí sọ́bọ̀ yìí wákàtí sọ́bọ̀ yìí five to six ìyẹn ti bọ́ sí ìdájí. suratu takawe quran 81 one aya eighteen wọ́n ní wà sọ́bọ̀hì ìdá tanifasa aláwọ̀ <laughs> ni mo fi ìgbà tí ìdajì tọ́ba yọ kúrò nínú òkùnkùn tí mọ́lẹ̀ bọ̀ mo fi búra wákàtí kejìlá nínú òru wọ́n ní wàá tó sọ̀bà wàá tó sọ̀bà seven to eight nìyẹn a ti bọ́ sí òwúrọ̀ kùtù six to seven nìyẹn a ti bọ́ sí òwúrọ̀ kùtù surat al-an'am quran six ayah ninety six ó ní fa alekele isbaha wàjà alalayla zana hmm? sakana wàdàmùtà wàlẹ kọmọrin kò sì báyìí. fa alekele isbaha. وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العزيز العليم òwúrọ̀ kùtùkùtù ni Emi ọlọ́run ni mò ń yí pẹ́pẹ́ yọ síta èmi ni olùmọ̀ nípa òwúrọ̀ kùtùkùtù òwúrọ̀ kùtùkùtù láago méjìlá wákàtí kejìlá nínú òru ó ti dì í mú báwọn abọ́sójúmọ́ ọmọ asmaul awqati nahar wasaha àwọn orúkọ wákàtí lójúmọmọ àti agogo rẹ̀ bíṣẹ bá jáde fún tàbí wọn yọ ọ yí pé ojúmọmọ lọ bọ sí ọyọ ọmọ wákàtí rẹ̀ wákàtí sorok wákàtí àkọ́kọ́ nù wọn pè ní wákàtí sorok. òun náà jẹ́ aago méje sí mẹ́jọ òwúrọ̀. abẹrẹ ojúmọmọ nù abẹ̀rẹ̀ déè aago méje sí mẹ́jọ òwúrọ̀ ọba pàdé nínú Suratul Baqara Quran two ayah one fifteen ọlọ́run ní walillahil mashriqi. والمغرب ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم إن الله واسع عليم Ọlọ́run ní tèmi ní máṣíríkù ìbò yọ oòrùn ìyọ oòrùn seven to eight táwa máa wákàtí àkọ́kọ́ ni wò. bí wọn bá ní kó ṣe nǹkan kan ní wákàtí àkọ́kọ́ nínú ọjọ́ seven to eight wọ́n rí fún ọ kìí ṣe aago kan ọ̀sán o tọrọ ọmọ ìyàtọ̀ láàrin wákàtí àtàgò là ń sọ fún ẹ o wákàtí kejì alibukur wàtòlibukur ojúmọmọ nù ni eight to nine. láàárọ̀ nínú suratu Maryam Quran nineteen ayah sixty two ọba ń fiha bukuratan wa asiyan. fiha wa asiya. bukuratan ni ẹ ojúmọmọ eight to nine wákàtí kẹta òun ń pè ní wọ́tò gadiwat wọ́tò gadiwat wọ́tò gadiwat yìí aago mẹ́sàn-án sí mẹ́wàá ni òun ń pè ní wákàtí kẹta ọjọ́ bí wọ́n bá dé akọ wákàtí kẹta ọjọ́ aago mẹ́sàn-án sí mẹ́wàá wọ́n ń sọ fún ọ kìí sa aago mẹ́ta ọ̀sán o nínú Suratul Kahf. Quran eighteen ayah twenty eight ọba ń bẹ tọ́lọ̀ sọ yìí pé wasbiru nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi gàdéwàtì tá à ń wínú ọlọ́run ní faramọ́ wọn àwọn tí wọ́n ń pe orúkọ ọlọ́run ọba wọn ní òwúrọ̀ àti lásàálẹ̀ òun nìyẹn lówùúrọ̀ ojúmọmọ wákàtí kẹrin nínú ọjọ́. òun wọ́n ń pè ní wákùtò dùhà wákùtò dùhà wa bẹ̀rẹ̀ láago mẹ́wàá mẹ́wàá sí mọ́kànlá ìyálẹ̀ta ní odidi súra wọ́n sura ní súra tó dùhà ẹ̀rí ẹ̀ nìyẹn kura ninety ni wọlé ilé ìsàsàjà ọlọ́run fi ìyálẹ̀ ta àti òru nígbà tó bá sùn birimu birimu wákàtí karùn nínú ọjọ́ òun pè ní wọ́tò àjẹrọ̀ kò yẹn ẹni fẹ́ tíráàbù nkankan àwọn àkókò tí wọ́n fi ìrìn àjò sínú wọn ni wọ́n má fòrú rìn wọ́n eleven to twelve pm ọba pàdé nínú Suratul Baqara Quran two aya two eighteen innal ladina amanu wal ladina hajiru wa jahadu fi sabilillah. wa jahadu fi sabilillah. wa jahadu ẹ̀rí tiẹ̀ nù ní ẹlẹ́mùtù twelve pm pè ní waqtul hajira wákàtí kẹfà. Hmm. wọ́n ń pè ní wàtú sọ̀hìrátì wàtú sọ̀hìrọ̀ wọ́n ń pè lọ́sàn gangan aláìmọ̀ kan kọ̀mọ̀ ikọ̀sán gangan làwọn kan jí tọ̀ nínú àwọn àlìjọ̀nù nígbà tó jẹ́ ti wà lóru tiwọn aláboyún tó bá wà rìn lọ́sàn tí wọ́n bá tọ̀ sí la ɔfɛ bibi kubi wọn á ní ọmọ rìn lọ́sàn gẹ́gẹ́ mọ́ wọn ní ọ̀kan ní ìdìbò lè rìn gbogbo nǹkan lọ́la kókó. ọ̀sán gángan ni ó twelve pm láàrin aago méjìlá sáago kan ni ó lé ogbélé ni pàtàkì jùlọ falaboyún. Surah an Quran twenty-four ayah fifty-eight. wani alfajir wa ina tadi hmm, tadahuna siyabakum min zahiratin aw min as-sakirati wa min ba'di salati isa alfajiri abajuma, wa ina tadahuna siyabakum min zahiratin àti àwọn tí wọ́n máa wọ tí wọ́n máa wọ sọ wọn ní àkókò ọ̀sán gẹ́gẹ́ àti ní mìbáde sọláàtì ìṣe ìṣá àti lẹ́yìn ìrun ìṣá ẹ̀rí ọ̀sán gẹ́gẹ́ nu níbẹ̀ náà lè Qur'an Qur'an twenty four ayah fifty eight twelve to one wákàtí keje gbàgbà yìí pọ̀ ọ̀sán gẹ́gẹ́ òun ìlàjì ọjọ́. nínú wákàtí méjìlá tá ló wákàtí kẹfà ti parí òun ló pin ìlàjì àkọ́kọ́. ọ̀sán gangan kejì tọ́jà ń bẹ̀rẹ̀ ìlàjì kejì nínú ọjọ́ òun ń ní rọwáàhì rọwáàhì òun jẹ́ aago kan sí méjì. wo Quran 42 aya 52 wadhalika auhaina ilayka ruha ẹlẹ́lẹ́yìn náà ti lọ́nu ni wákàtí kẹjọ nínú ọjọ́ wọ́n ń pè ní asiri ìyẹn jẹ́ two to three. suratul asiri mẹ́nu alukur'an wàlá asiri ìnàlẹ̀ ìdáná láfi òsèré kuran wa òsèré ẹ̀rí kẹsàn tàbí kápẹ́ ní wákàtí kẹsàn òun náà ní wákàtí kọ́sìrì òun jẹ́ aago mẹ́ta sí mẹ́rin lọ́sàn-án ààfin ọ̀sẹ́nu ló fi ń jẹ́ kọ́sìrì. suratul mursali mursalati quran seventy seven aya thirty two oni nama tarimi bisararin kalakasa wákàtí kẹwàá ọ bá ṣe fọjọ ọdà wákàtí kẹwàá òun náà ni waqtul asili látara àsílì náà ni wọ́n ń pè ní àṣálẹ́ lọ́dọ̀ ìrọ̀lẹ́ sì ni wákìtọ́lá àṣì òun jẹ́ aago mẹ́rin sí márùn wákìtọ́lá àṣílì ti bẹ̀rẹ̀ láago mẹ́rin sí márùn. Suratul Furqan Quran twenty five aya five fàkìyà tumla àlejì bukuratan wa àṣìlà àṣìlì táwọn gbinu wákàtí kọkànlá nínú ọjọ́. wọn ni wọn tọ́lá àti yìí aago márùn sí mẹ́fà lòun five to six pm wọn tọ́lá àti yìí bàbá wọn suratu Maryam Quran nineteen ayah eleven náà ansabihu bukuratan wa asiyan nípa ní àkókò mọ́gàríbì wákàtí ọlọ́gbọ̀rọ̀bì ó jáde láago mẹ́fà títí dàgó méje. àṣálẹ́ nù àti kún rọ̀lẹ́ àti bọ́ sàṣálẹ́ báyìí. Suratul Baqara Quran two ayah one fifteen ó ní walillahi al-mashriq wal-maghrib. ẹ̀rí gúrúùbù ni nígbà tó bá wọ̀ ọ oorun yẹn ni òun ni wákàtí nínú ọjọ́. mo rò pé nítorí ọjọ́ tó ti lọ àní lè wọ sùmọ́ ọlọ́run ti ní kó mọ wákàtí ti tòru sì mọ wákàtí tọjọ́ ọba kó sọ wá di jọ́ mẹ́jọ lọ. Rabbana la tuzigh qulubana.